الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل ليني علي أوانتياتك سواجه للشهيد وهو الذي يقتل في سبيل الله أجر عظيم عند الله ẹni ọba kúkú ṣàhídì láàdá tó tóbi tó pọ̀ ní bẹ fún ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run o. وهو لما يرى من الكرامة عند الله يتمنى أن يعود للدنيا فيقتل في سبيل الله مرات عديدة ọlọ́ fi jọ jẹ́ pé bí ṣèyí bá rí ń tọ́lọ́hún ṣe fún un náà àpọ́nlé nínú òpó nígbà tó bá dọ́dọ̀ ọlọ́run àkọ́dà yóò wò yóò tàn máa pé kóun sì tún padà sáyé lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta irun tí òun rí lóore yìí kó tún bá wọn bàbá pa wọn òun níṣẹ́ yìí bí lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta kò sí ní ọjọ́ ṣe bẹ́ẹ̀ ju pé ńgbọ́ ọba rí ládàá àtẹ̀sán àtẹ̀pọ̀ àtọ́lá tọ́lọ́ ń tọ́jú kalẹ̀ fún ẹ̀yin ọba ṣe pé nítorí tọ́lọ́run ìwọ̀n ìgbẹ̀yẹ. wa huwa min ikramillahi lahu la yahus la yahussu min alamin min alamil qatli illa kama yahussu al-insanu bi alamil qarsa òun ló fi jọ jẹ́ pé kọ́dà náà nàtọ́lọ́wọ́ ìpọ́nṣẹ́ ìdílé òní pé bẹ́yàn bá jẹ́ pé yàn ń jẹ̀rora kú ìrora kú ṣẹ̀yí bí ọ̀tá yọ bí ìgbà tí kankan bá ta èèyàn lọ. وذلك جزاء له لإقدامه على الموت في سبيل الله بنفس راضية sentọlọ nítorí ẹsẹ gbogbo eléyìí fún ṣèyí dídò pé áá kẹyìn ó sì rẹdi láti fẹmí rẹ lẹ pé níta ẹ bá fi ní jẹ kí tọlọ́run ó lé pé àbẹmí wọn yà lọ sí ẹni ọba lè ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ sọpọlọpọ àpọnlé tàbí o ọtọ́sẹ́pọ̀ àti ọlá pẹ̀lú ìtọ́lọ́lọ́ tọ́jú kalẹ̀ fún wa yìí o alifawa ètò tó ní àwọn àǹfààní tí àrímúnì ní sọmárì. alúùlà alákọ̀ọ́kọ́ عظم منزلة الجهاد وأنه من أعظم أسباب دخول الجنة àríkànnà tí ọkọjá yìí ipò ńláńlá ti ń bẹ fún ẹ̀yàn ọmọ ṣe jihadu sójú ọ̀nà àtọ́lọ́hún pẹ̀lú gbogbo ohun tí jihadu bá nídìí níjọ́ tó nídìí owó ọmọ sàhùn níjọ́ tó nídìí kó lopò rẹ ó lò ó níjọ́ tó nídìí ọkọ rẹ ó lò ó kọ́dà bá wa nídìí ẹ̀mí rẹ náà wọ́n sá o ládàtọ̀ pọ̀ ipò ńlá ń bẹ o wà á náwó mi ní àwọn mi àṣùbẹ́ àbẹ̀dẹ̀ kó lè jẹ́ nà kọ́dà náà nà sí máa mú ìyàwó àlìjẹ́ náà òun ni ọ̀rọ̀ jihad yìí o. عظم أجر الشهيد وتخفيف ألم القتل عليه من تاركنا ẹ̀san ládàá tọ́pọ̀ tó tóbi ẹ̀mẹ́fẹ́ ní ọba kúkú ṣẹ̀hídì àti bọ́lọ́hún ó ti ṣe kọ́dà ìrora kú ti gbogbo ẹni ọba kú ọ̀jẹ̀ bí tí ó ti rọrùn tó tí ò ní tayọ bí ìgbà tí kankan bá ta èèyàn ẹlẹ́ẹ̀kẹta anna shahadata min a'zami asbab takfir dhunub èèyàn òkun torí tọ́lọ́run òkùnkù ṣẹ̀yìdì nínú ọ̀nà tí ọlọ́run fi garanti pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ láforíjì o gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ láforíjì o àmọ́ wàá gbàgbé yọ́tà ànábì wí ànábì láyà fi nǹkan yóò gbófarò lè ṣẹ̀yìdì أو يغفر الله للشهيد كل شيء إلا الدين gbogbo nǹkan lọ́lọ́run ó mójú kò ní ọ̀yà àfìfẹ́ ní òkùnkùn ṣẹ̀yìdì àyàfi kínní àyàfi gbèsè èèkùn lábíké fúnra wa pé ọgbẹ́ ni ó sọ gbèsè dẹ̀wù ọgbẹ́ ni ó gbèsè díndínlé ń ṣe fáàrí ọ̀dà o èèyàn bá gbèsè lọ́bọ́ lọ́run ọ̀dà o gbogbo nǹkan lọ́lọ́run ló lè yáfi kò lè yá kò lè yá sí ẹ̀tọ́ ọmọ èèyàn ẹ̀tọ́ ọmọ èèyàn ní gbèsè o kọ́ńkálùkù ó fi èsì o ntọ́ ọba lágbára òní ọ̀sẹ̀ o èyí tó ọba lágbára ọtọrùn rẹ bọ́ fẹ́jẹ̀ gbèsè tó ní san tó èkó láyé o àwọn fún wa pé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam kọ́dà nàbì ìbéèrè bí wọ́n bá tẹ̀yàn kalẹ̀ lókùn tí wọ́n fẹ́ kí ọ̀hún la pé tẹ́lẹ̀ yóò ní gbèsè lọ́wọ́ wọn bá lọ jẹwọ a ọjẹwọ ẹgbẹ àní à sófin tí è sàn kalẹ̀ wọn bá ní òṣèlè kò sí tọ̀hún ẹnẹbi pẹyìn dà wọn pé ẹ máa kẹun sí nǹkan yín la nǹkan yìí wà pé ọ̀rọ̀ kéèyàn máa wá sọ gbèsè bíi èèyàn máa gún rẹ ní ọmọ pé nàìjíríà náà jẹ gbèsè òṣèǹdí ọjẹ gbèsè láyé kódà amẹ́ríkà tó lówó jùlọ jẹ gbèsè ìwé sàmẹ́ríkà èsè nàìjíríà o ọmọ èèyàn ni wọ́n tọ́lọ́run bí bó ti ṣiṣẹ́ rẹ̀ bó ti jáyé rẹ̀ o torí náà ẹ̀dàkọ̀ ẹ̀já mú yìí náà bá ẹ̀rẹ̀bọ́pọ̀lọpọ̀ ti ń gbé ayé lónìí ìṣèjú ẹni lọ ìkọjá ayé wàá tọrọ bọ́ gbèsè kọ́tí ẹ̀ tó di ogbé lẹ́yìí tá a wí yìí àwọn ọmọ míì nígbà tí bàbá bá lọ ntí tí wọ́n ń forí fáájú gbèsè ìṣíjú wọn máa ṣe ṣàdúrà fún bàbá wọn yọ̀ọ́fẹ́ máa jọ bí èpè o ìtàn wa wọn bàbá náà lélẹ́yìí àwọn àwọn aláàjì bí wọ́n ṣe gbé léyìí ẹ̀yìn òtí bẹ̀rù náà wò ó ìfẹ̀yìn bá lágbá oníkóso ìkọjá àlà ọmọ nàìjíríà pọ̀ òǹkálukú lọ́fẹ́ máa ṣe bí olówó òǹkálukú lọ́fẹ́ máa ṣe bí ọlọ́rọ̀ olúwo sì dáyé bẹ́ẹ̀ àwọn kan ní àwọn kan ní ní àwọn kan ní dúra wọn lọ ẹ̀dá ẹja mẹ́lẹ́ iná nínú ẹ̀kọ́ ìsìlámù tí ọba lágbára mọ́tò ń bọ́ ọ̀rọ̀ gbèsè ọ̀rọ̀ ń wo ebi pé àníbẹ̀ yẹn bá kúkú ṣe yìí bí dípò rẹ̀ ga tó yìí bó ti ga tó yìí náà kò kílẹ̀ àgbèsè kú lọ́rùn rẹ̀ àfi kọ́ san o lọ́mọ́sá sàmánà wa o wasalilahuma wasalim babarika ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in. Iyyakum.